قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره الدرس الأخير nínú ẹ̀kọ́ ti akọ́gbẹ́ yìí ibi tí àṣàlàyé òun náà ni àlùmí máa ń lè kó lòdì èyí ìgbàgbọ́ tí gbogbo àwọn ìdíra tí ọlọ́run ọba sọ̀rọ̀ ayé tí a ti fi àlàyé rẹ̀ níwọ̀nba pákókò ìgbà wa mọ́ àti níwọ̀nba ta lé òwe ní ìwà láǹfààní. àmọ́ lẹ́yìn ìdílé ìdájí tààrà ibi tí a gbé yẹ̀wò náà ní alìsìmáàlú lòlóṣù ìlú ìgbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́run ìlú ìgbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ọmọ ni wọ́n bóun náà ti jẹ́ èèyàn ni wọ́n ní àbálẹ̀ ìjọ̀gbọ́n àti màdá ìgbàgbọ́ kí ló ló wá wá sọ pa wọn àwọn sáájú yẹ̀wò lábẹ́ àdúgbò ilé àdìpá bẹ́ẹ̀ ní káwà náà lábẹ́ ní tọkùnrin ní iwájú ìlú wa nẹ́bù wa Muhammad sallallahu alaihi wa sallam tó ní fa àkùbẹ́rù ní àárín ìgbìmọ̀ ó ní ànábì fún mi nírò mo fẹ́ máa ń tà ń pè ní ìgbàgbọ́ ìgbàgbọ́ ìlànà tí wọ́n ń ṣàlàyé àlàyé rẹ̀ náà láwáyé láti bí ọjọ́ méje sẹ́yìn anábì sàlàyé ìgbàgbọ́ fún tí a ti máa pé táǹkì bẹ́ẹ̀ orí àdínkù onígbàgbọ́ sí ọ̀gbọ́n wọ́n máa la ìjàdì kọ́ tó wá nígbàgbọ́ sí àwọn màláìka rẹ̀ kọ́ tó wá nígbàgbọ́ sí àwọn kíra àjọ ọlọ́wọ́ ọba tó sọ̀kalẹ̀ àwọn kíra yìí a ti ṣe àlàyé nípa wọn èyí tó wá kò ní pé wà ó tó lè ká tó pè ní ìgbàgbọ́ ó náà ní kọ́ tó ní gbàgbọ́ sí àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ yìí ọlọ́wọ́ ọlọ́run ọba náà ló rán wọn ọlọ́run ọba ló sì fi ṣẹ́ rán wọn. nínú ìgbàgbọ́ ní mùsùlùmí gbọ́dọ̀ wá ní kọ́ tó lè máa jẹ́ mùsùlùmí ká sì tó lè máa sọ ní mùsùlùmí òdodo ó dìgbà tí ọba tó ní ìgbàgbọ́ sí àwọn òṣìṣẹ́ yìí. àìnígbàgbọ́ tí wọ́n yóò kó irú báyìí wọ́n lọ lọ́wọ́ ẹwà yìí nígbàgbọ́ sí àwọn òṣìṣẹ́ gbogbo àwọn òṣìṣẹ́ lápapọ̀ ni gbogbo àwọn òṣìṣẹ́ lápapọ̀ láàánú òmìnira mi bá wà lẹ́kùnrin mi bá a gbọ́dọ̀ fẹ́ nígbàgbọ́ sójúṣẹ́ káwa ní agba àwọn nǹkan gbọ́ nínú wọn ẹ àmọ́ agba àwọn nǹkan gbọ́ abàdà. àlùbáàlù sọ̀rọ̀ ìgbàgbọ́ tó ń ṣe kóró ni pé gbogbo àwọn òjíṣẹ́ yìí lápapọ̀ a gbọ́dọ̀ nígbàgbọ́ ní gbogbo wọn. bẹ̀kọ́sí nọ́bọ̀ táà ní wo pé èyí tọ́lọ̀ rán sáwà nìkan là gbogbo wọn la nígbàgbọ́ sí. ọlọ́wọ́ bá ó sì já bóun láwọn òṣìṣẹ́ tó wọ́n lọ́jú wa tó ń sì fẹ́ ká gbàgbọ́ sí wọn. Allah subhanahu wa ta'ala ó ní Allahu yastafi min al-mala'ikati rusula wa minan nas. ó ní ọlọ́run ọba tẹ́rí yastafi yóò máa sàlẹ́gbà min al-mala'ika nínú àwọn màláíkà rusulan yóò máa ta àwọn kan lẹ́tà tó tọ́mọ ní òṣìṣẹ́ wà mínà náà bákan náà ọlọ́run ó tún wá máa ta àwọn míì náà nú àwọn èèyàn mìnìkúnà ibi láti mọ̀ pé àtàwọn táwọn pè ní òṣìṣẹ́ àti ìran méjì ni wọ́n alimalaika ọlọ́run pa àwọn ní òṣìṣẹ́ ọlọ́run tún wá ní wàmínà náà bákan náà nínú àwọn òṣìṣẹ́ ohun tó ní àwọn àná àwọn èèyàn àwọn òṣìṣẹ́ yìí ìgbàgbọ́ wa gbọ́dọ̀ wá pín fún wọn lára àwọn àgbàgbọ́ wo la gbọ́dọ̀ wá ní sí wọn àti fáwọn owó tó òṣìṣẹ́ náà a ronú sí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá a ṣàkíyèsí pé àwọn táńtò ló ti ṣe yìí níbi dáàtì máa rí wọn ààyè àwọn èèyàn ni a lè rò jíṣẹ́ kankan nínú àwọn àlùmọ́ àwọn òjíṣẹ́ sábà máa rí látàrí àyà tààkà yìí ní Allahu yastafi min ó lè ní ọlọ́run ọba ka àwọn òjíṣẹ́ lẹ́tà náà màláíkà wọ̀mínà náà àti nínú àwọn èèyàn ajá sí àmọ́ rí òjíṣẹ́ nínú àwọn màláíkà àmójíṣẹ́ tàwọn màláíkà kìí ṣe pé àmọ́ táwọn màláíkà ẹgbẹ́ rẹ̀ kó mọ́ fún wọn lókè kọ́ rárá torí gbogbo màláíkà ń ta dá wọn fún náà nígbà tí ọlọ́run so àwọn òjíṣẹ́ táàmù rínú àwọn màláìkà ó ń la àwọn òjíṣẹ́ tí ọlọ́run ọba máa ń rán sáwọn òjíṣẹ́ rẹ̀ lórí ilẹ̀ tàbí tọ́lọ́run ọba máa ń rán láwọn iṣẹ́ kan wá sínú ayé tàbí tọ́lọ́run ọba máa láwọn iṣẹ́ tí tó bá gbọ́ ọlọ́run ọba rán àwọn méjì wọn sí àwa èèyàn ẹgbẹ́ wọn àti àwọn àlùjọ̀nú ṣùgbọ́n òjíṣẹ́ yìí èèyàn làwọn ọmọ àgbẹ̀bẹ̀ adámọ̀ ni wọ́n àmọ́ ni wọ́n mọ̀ jíṣẹ́ báwọn yìí àwọn náà sì mọ́lẹ̀ ẹgbẹ́ wọn ó máa tẹ̀lé ọ̀dọ̀ àwọn àlùjọ̀nú àwọn àlùjọ̀nú wọn kọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala inú suratul jinn ọlọ́run ọba jẹ́ níbi nìkan máa yé wa bẹ̀ pé àwọn àjẹnú gan tẹ̀sẹ̀ wọn ń gbọ́ wà sí àtẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sì fi ní bẹ̀bẹ̀ láì sọ̀rọ̀ àyà ní alukur'an níbi kan ní alukur'an wọn sọ pé wà ìsọ̀rọ̀fùnà ilé ìka náfàrọ̀ mìíràn ọlọ́nìgbà táwọn ọlọ́run ọba ta tẹ́sí rẹ̀ Muhammad náfàrọ̀ mìíràn jẹ́ náfàrọ̀ yàní jàmáà àtàmìíràn ọlọ́run la mú àwọn ọ̀sán àwọn àkójọ ọ̀sán nínú àwọn àlùjànnú ọlọ́run la wá darí wọn sọ́dọ̀ rẹ̀. ìjọ tí wọ́n mọ̀jọ́ pé yẹn sábẹ́ àwọn al-Qur'an àwọn àlùjànnú yìí wà mọ sẹ́dí gbọ́ al-Qur'an àwa àmọ́ ta ní kí wá sí pé yẹn sábẹ́ القرآن ولا نواب القرآن فلما حضروه قالوا أنصتوا ولا نبقى تنوات دي تنوات إنجا القرآن àwọn àlìjẹ̀nú ìwà ń sọ fọ́ra wọn pé àǹsìtù ẹ̀dákẹ́wò ẹ̀dákẹ́wò ọ̀rọ̀ ilé ìta gbọ́ yọ ọ̀rọ̀ lọ́wọ́ bá àwọn àlìjẹ̀nú wa ń dára wọn lájẹ́ láti gbọ́rọ̀ wọ́lọ̀wò ìlà kọ̀ọ̀míhìn àwọn apadà lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn wọn kí náà lọ lọ́rẹ̀ ṣe mọ́ ń bèèrè àwọn alọ́rẹ̀ ń ṣe ìkìlọ̀ rẹ̀ ní ọlọ́run báwọn èèyàn ń dáàmọ́ rí lára àwọn àdìjọ lónìí àdìlódò a mọ̀ rí àwọn olùkìlọ̀ lárọ́sọ̀rì kí tàwọn òṣìṣẹ́ so òjíṣẹ́ inú èèyàn ni yóò wà táwọn àdìyànú bá wá gbọ́ àwọn ni wọ́n wà máa lọ sí lọ́ntán gbọ́ lẹ́nu òjíṣẹ́ tọ́lọ́wọ́n wọn fún wa máa lọ sí àwọn àdìyànú yìí tíra a tíra yìí mú sá ló ajẹ́sítà àwọn àlìjẹ̀nú náà wọ́n mọ ẹni tí ń jẹ́ Mùsá láti pé òjíṣẹ́ táwọn náà ń lò òjíṣẹ́ tá a rán sáwọn èèyàn ni tó láwọn ò lára Mùsá sí èèyàn àbí ta ní inú ọ̀ràn àwọn ni Mùsá ti jáde èèyàn tó àwọn àlìjẹ̀nú ti mọ Mùsá wọ́n sì mọ tírà tá a sọ̀kalẹ̀ fún Mùsá tó ń jọ́ tí wọ́n wá ń kó àlùkùránì wọ́n wá ń sọ báwọn èèyàn wọn pé à àwátú ti gbọ́ kíra tuntun ní o ó ń zìlà ní bá àti Mùsá wọ́n sọ kíra yìí kalẹ̀ lẹ́yìn àmọ́ kíra táwí kan báyìí na yìí èyí tí Mùsá sọ fún wa tó sì ké fún wa nínú kíra rẹ̀ òun náà ní kíra eléyìí náà wá ila al ibi òdodo níbi àmànàlọ́ wà ila tariqin mustaqim ojú ọ̀nà tó dúró déédéé onítìrà ìfẹ́ni lọ́nà ya qaumana àǹtẹ̀yìn èèyàn wa àjíìbò dáìyàlá ẹjẹ́ tó olùpèsè tí pé ilọ́dọ̀ ọlọ́wọ́ bá wà á nínú rí kẹ́ẹ̀sì nígbàgbọ́ sí tánàlì bá àdébí jàmọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam yaghfir lakum min dhunubikum wa yujirkum min adhabin alim eléyìí jẹ́ kó yẹ wá pé àwọn àdìjànú àwọn olóòjẹ́ wọn àti lánàá àwa èèyàn àárín ara wá lọ́lọ́wọ́ ọba ti ń gbé àwọn àlẹ́bí ọlọ́run àtàwọn èèyàn dìde ló jẹ́ sí àwọn òṣìṣẹ́ yìí nínú gbàgbọ́ tá a mọ̀ ní kí wọ́n ní pé èèyàn ni wọ́n wò inú gbàgbọ́ tá a sì mọ̀ ní kí wọ́n ní pé kò sáré jẹ̀mú láàrin wọn eré ìkọ́kọ́ jẹ́ ìgbàgbọ́ àkọ́kọ́ tá a gbọ́dọ̀ ní nípa àwọn ànábì ọlọ́run àbí nípa àwọn òṣìṣẹ́ ọlọ́run. bákan náà nínú àwọn ìgbàgbọ́ wa tá a ní oníbàwọn òṣìṣẹ́ yìí wọn bá fi rán wọn o náà ní pé wá jíṣẹ́ báwọn bá kí sì ní iṣẹ́ tó fẹ́ wá jẹ́ iṣẹ́ tó rán wọn tálẹ́ tó rán so títakò àwọn òjíṣẹ́ àwọn kọ́lá takò mọ́ tálà ń takò ẹni tó rán wọn láti lẹ́ni tó rán wọn Allah subhanahu wa ta'ala so àwọn òjíṣẹ́ iṣẹ́ wọn ó náà ní kí wọ́n ṣe tablighu anillah kí wọ́n mú ọ̀rọ̀ ọlọ́run ọba tẹ́tí ìgbọ̀n tiwa iṣẹ́ àwọn àdánwò ọlọ́run àti òṣìṣẹ́ ọlọ́run ọba náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala olúwa ní laqad arsalna rusulana bil bayyinat wa anzalna ma'ahumul kitaba wal mizan ọlọ́la ti rán àwọn òjíṣẹ́ wa bil bayyinat pẹ̀lú àwọn àlàyé ọ̀rọ̀ tó yí ìkúrú bá ọlọ́ni àtúnwá ń tíra kalẹ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn òjíṣẹ́ yìí ń wá bẹ́ẹ̀ náà na ń gbé tíra tí wọ́n mọ̀ sí wa fún ọmọ ìyóò jẹ́ ká mọ̀ tíra tí àwọn òṣìṣẹ́ wọ́n mọ̀ ní tíra tí wọ́n mọ̀ sí kọ́ àwọn ìlànà wọn ni nínú gbàgbọ́ wa káàbà àwọn òṣìṣẹ́ tíra tí ọlọ́run ọba fi wọn a ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá ti jẹ́ kó yé wa táwọn òṣìṣẹ́ yìí ta kó àwọn tíra yìí fún ọ̀rẹ́ kí wọ́n fi àwọn tíra yìí kọ́ àwọn èèyàn òun náà ní iṣẹ́ ìfún wọn ọlọ́run bá subhanahu wa ta'ala ló sọ̀rọ̀ nìkan olúwa ní inna anzalna tawrọ́ ọlọ́ni ìmọ̀nà ti mọ́lẹ̀ ìdí mbẹ́mbẹ́ ìmọ̀nà ìdí mbẹ́mbẹ́ sí àtàkùnkan rẹ̀ ìyá ìkòmù bí hànàbí yóòn ọlọ́ni tí àtà wá pè ní sáwùrọ̀ ọ̀dà yìí ọlọ́láwọn ànábì ọlọ́run òun ni wọ́n mọ̀ ti ṣèdájọ́ ọlọ́run ní tíra tá a sọ kalẹ̀ yìí tá a pè ní tàwọ̀lẹ́gbà ó làwọn ànájọ ọlọ́run ó mọ ibi ìdájọ́ àwọn tí wọ́n bá nígbà tọ́ àwọn tó yí pé wọ́n jẹ́ ní ìmọ̀ràn àti àwọn ẹni ọlọ́run àti àwọn àfáàfáà dínú àwọn tíra yìí wọ́n mọ ibi ìdájọ́ eré tó ti bá àwọn ànájọ ọlọ́run ọba àwọn òṣìṣẹ́ ọlọ́run tíra tá a bá gbé fún wọn òun ó mọ ìdájọ́ ẹni tá a bá ti wá fún tíra a bá ti gbé lẹ̀ náà ló ẹni kọ́lọ́ wọn bá lóun sọ tàwùrẹ́ gbàkalẹ̀ táàbù náà sọ tàwùrẹ́ gbàkalẹ̀ fún anabuwa musa alayisala asọ tàwùrẹ́ gbàkalẹ̀ fún musa ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run tó wá láàlẹ́yìn musa tíra yìí lọ́dún dáadọ́ torí àbáwọn tíra mi ó tó ti sáà gbé tíra mi wá àsìkò ìgbà sára yẹn pè ní jésù lé ìyẹn láti pẹ̀lú àti láàrin musa àti ìgbà àṣà ìmọ̀ye àwọn ànábì ọlọ́run wa kìí ṣe pé musa lọ sẹ́mi ìsá tẹ̀lé sára o mọ́ọ́sì ò lọ kí jésù lè dé lẹ́yìn musa tá a gbé káwọ́ rẹ́ta kalẹ̀ àìmọ̀ye àìmọ̀ye àìmọ̀ye àwọn ànábì ọlọ́run wa ń wá àmọ́ bá ṣe ń wá àtàwọn ní tíra tíra ta ti ní kí musa ó lò òun náà lálé káwọn ó sì máa tẹ̀lé ìdájọ́ rẹ̀ kó tó wá ti ká tó wá sọ ìnjílà kalẹ̀ fún ànábì wa ìsá àlùsàlàsà àmọ́ ìnjílà àti tàwórẹ́tà ìyàtọ̀ tó wà láàrin méjèèjì díẹ̀ dẹ̀ díẹ̀ náà ni ó kàn dàbí ìgbà tá kan wá tá wá ṣe new edition tá a kàn fi àwọn nǹkan kan kún tá a yọ àwọn nǹkan kan kú bí ọ̀rọ̀ ìnjílà ṣe díẹ̀ tàwórẹ́tà lélẹ̀ ó láti a kí ara pé àwọn rí jíra kan tó sọ̀kalẹ̀ lẹ́yìn Musa bẹ́ẹ̀ sì ni Injila ti wá lẹ́yìn tírà Musa àwọn aláwọ̀n tó alukur'an alukur'an àwọn ti yí kó sọ̀kalẹ̀ lẹ́yìn Tàwórẹ́tà ọlá pé Injila àti Tàwórẹ́tà ọ̀rọ̀ ọdún méjèèjì ó súnmọ́ra wọn nǹkan díẹ̀ náà gbogbo àwọn àdánù ọlọ́run ọba yìí pátá tá a ti fún ní àwọn tíra yìí a gbọ́dọ̀ máa ní ìgbàgbọ́ sí gbogbo wọn àmọ́ kí ni iṣẹ́ tí wọn iṣẹ́ wọn náà ni pé ọlọ́run ọba sọ fún ọlọ́run kọ́ à olùwàdìfà hẹ́lẹ̀ àlẹ́ rúṣùn ilẹ̀ ìbàlá àbòmọ̀lẹ́ ọlọ́run ní sèǹtẹ̀ kan wá jẹ́ ọ̀ràn yẹn báwọn àdánù ọlọ́run tẹ̀lé kọjá pé kọjá ti sọ tó bá wá wu aráyé kán gbà wọ́n gbẹ̀sán rẹ̀ tó bá wù wọ́n kán mọ́ gbà wọ́n jìyà rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi eléyìí rẹ̀ fún wa bákan náà àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀ta alágbọ́dọ̀ nígbàgbọ́ sí i táà nẹ́bí jẹ́ ká di pé orígun kan ni nínú orígun ìgbàgbọ́ منهم من قص في القرآن ومنهم من لم يقصص إما نور nínú àwọn òṣìṣẹ́ yìí èyí dájú kòránì sọ̀rọ̀ pàmò ìgbẹ̀mọ̀ alukur'an ó fi àwọn ẹ̀kọ́ fún wa nínú àwọn òṣìṣẹ́ àṣìṣe ń tán àwọn ọ̀sán náà ń bẹ tó ṣe pé alukur'an ń sọ̀rọ̀ àwọn ọmọ wa àwọn mùsùlùmí òdodo tí ó rẹ́ dúró ti ìgbàgbọ́ tọ́lọ́wọ́n bá ní alẹ́ nígbàgbọ́ rẹ̀ sì bẹ́ yẹn àti àwọn òjíṣẹ́ tálùkùrá ní sọ̀rọ̀ wọn ní o àti àwọn òjíṣẹ́ tálùkùrá ní sọ̀rọ̀ wọn ní o gbogbo ẹ̀ pátá làgbọ̀nà nígbàgbọ́ yìí èyí tálùkùrá ní sọ̀rọ̀ wọn ó jẹ́ ìtọ́lọ̀ wọn táwa gẹ́gẹ́ bí àtẹ́gbọ́ Muhammad sallallahu àbí ìtọ́lọ̀ wọn ọbọ̀ wa agbọ́dọ̀ nígbàgbọ́ sí òun náà ọlọ́run bá dẹ̀ sọ fún wa bẹ́ẹ̀ lọ́lọ́ olúwaníwà rúṣúláì àtàwọn òjíṣẹ́ kan tó ṣe pé kọ̀dọ̀kọ̀sọ̀ náà ń fàálẹ̀ tá a ti sọ ìtàn wọn fún rẹ̀ àdìlẹ́bí náà lọ hàn ní kọ́dọ̀ àti sọ fún wọn wà rúṣúláì àwọn òjíṣẹ́ kan náà ti bẹ̀ lámìnà ṣúṣùbù fàálẹ̀ àkọ́tọ́ wọn ọlọ́la ti ráhùn òjíṣẹ́ pẹ̀lú wájú rẹ̀ nínú mọ̀nkọ̀sọ́sùnà alẹ́ inú wọn bẹ tá a sọ fún wọn fún ọ wà nínú mọ̀lẹ́m lọ́pùtù alẹ́ èyí sì bẹ nínú wọn tó ṣe pé a sọ bá dárúkọ fún wa nínú àgbọ̀n àwọn àbáwo lọ wọ̀ wọ́n náà alukurani dárúkọ bíi twenty five wà nù àwọn nínú àwọn àtàbí ọ̀rẹ́ nínú àwọn àtàbí ọ̀rẹ́ lójú kan ó sì dárúkọ àwọn méjìdínlógún nínú sórọ́tù An'am kájá lọ́nà Quran chapter six aya eighty three àwọn àtàbí ọlọ́run sálùkù àná dàpọ̀ mọ́ wa mélòó la tó wọ́n lẹ̀ sùn twenty five láàyè títa bẹ́ẹ̀ sì Al-Qur'an ti dárúkọ eighteen nínú gbogbo àwọn táwọn Al-Qur'an mẹ́ta yìí mùsùlùmí òdodo ọgbọ́dọ̀ nígbà tó ṣe gbogbo wọn kó ti ṣe Ọlọ́run ọ ti gbọ́dọ̀ bẹnu àtẹnu kankan nù wọn bọtí nìkan tó ń ṣe sí náà. أعوذ بالله من الشيطان الرجيم وتلك الزبنا آتيناها إلى رجيم على قوم نرفع

tí mùsùlùmí gbọdọ̀ nígbà tẹ́lẹ̀ lórí ọkàn ní wọ́n ní ìgbàlódé. ọlọ́run ní afún bẹ́ẹ̀ kó lè máa jẹ́ mílíọ̀nù méjì àwọn ọ̀dọ́. ọlọ́run la máa ń gbẹ́ni tó bá wù wá jáde kó. dájúdájú olúwa rẹ̀ àti ìmú ọ̀jọ̀gbọ́n ni àlímú onímọ̀ sí i olùwàlà wa fún ìbọ̀ yìí mú ní lọ́mọ àwọn ọmọ bá ti fòyí náà ìkánu wọn ni ìhàkọ̀ àti wáyà àkú anábì Ibrahim ẹni àkọ́kọ́ àdídákùnrin ìhà àti ìhàkọ̀ ó di mélòó bá jẹ́ náà

táàrùn wá sórí ilẹ̀ alágbèwà lóṣùn àríwọ̀lá nípa àkọ́kọ́ gbé òjíṣẹ́ jùlọ alágbèwà lóṣùn àríwọ̀lá lọ́dọ̀ ti sọ́rọ̀ báyìí pé wà ní ṣánáhà jáyé náà mi ń kọbúrú ìyẹn pé dájú àwọn ilé àti kọ́kọ́ fi mú bẹ́ẹ̀ ó ti mélòó báyìí ọlọ́wà nínú àwọn àrọ́mọdọ́mọ ti ó ti mélòó márùn-ún wa Sulaiman anábì ọlọ́run lòun náà ó wa na náà òun náà ti jẹ́ wọn ó wa Yusuf náà jẹ́ wọn ó wa Musa Musa náà jẹ́ wọn ó wa Harun Harun náà jẹ́ kanú wọn ó gbogbo àwọn tá à ń kálẹ̀ ìjẹ̀ mọ́ àwọn ànábì ọlọ́run o ìwọ náà gẹ́gẹ́ bí mùsùlùmí bá a fi ń ka yìí àwọn ọkọ téèyàn gbọdọ̀ máa máa ara ń kẹ́kọ̀ọ́ ìsìláàmù ni ọmọ dápọ̀ àwọn ànábì ọlọ́run kọ́ mọ́ olùmẹ́wàá. bá ti máa ń sàwọn olùṣe dáadáa lẹ́sàn nìyẹn ọlọ́run bá sọ náà nínú wọn náà tó ní zakari yá wà yá yá yá yá náà ń tẹnu wọn ó mélòó wà ìyíta ìyíta náà là ìyíta tí ìsìláàmù rẹ bá ti fẹ́ bàjẹ́ onígbọ́lọ́ ọ̀gbà ìsàgbọ́ bá ti ní ọ̀gbà ẹni tó ń tèmi jésù bọ́ ti ṣe mùsùlùmí má láti jọ náà kódà kọ́ ọmọ sí ọmọ sí ìrù kọ́ ọmọ lọ ọwọ́ ní àwọn ní gbogbo ní o tèmi wọ́n ti gbọ́dọ̀ mọ́ bọ̀wọ́ rẹ̀ kìí sì ṣe ìgbàgbọ́ wọn ní gbà mú bá ìgbàgbọ́ pé ọlọ́run ọba ló pè lẹ́ni àpọ́lé ẹ àwọn kan mọ̀ sí ń gbọ́n lélẹ̀ ní ẹ ọlọ́run ọba ló pè lẹ́ni àpọ́lé ọgbọ́dọ̀ nígbàgbọ́ ìgbàgbọ́ mùsùlùmí ò tí ìyanjú àbí tó bá tó gba ìgbàgbọ́ lànàbí ọlọ́run tó bá tó gba jésù gbọ́ ló ti ṣe ọlọ́run alukurani ló bèèrè bẹ́ẹ̀ alukurani ní sọ̀rọ̀ ìwà ó di mélòó báyìí dáadáa ó di mẹ́tàlá olúwàdíwà ìyá ó mélòó mẹ́rìnlá 14 ìyá ọlọ́ni gbogbo àwọn ẹgbẹ́ àyíká dábọ̀ ìgbónú ìgbọ̀kan wọn nínú sọ̀rọ̀ èyí lára àwọn ẹnìrìn gbogbo wọn ọlọ́ni nínú àwọn tẹ́ ti fúngbà náà ní wa ó di mélòó wálìyàtà ọlọ́ni àlìyàtà òun wà yúnus ó di mélòó yúnus bá òbí 17 wà lúùtọ̀n àtàlẹ́bí wà lúùtù gbogbo wọn ni dọ́lìnà alàlà àrẹ ọlọ́dí kọ̀ọ̀kan ní àwọn ilé èmi ọlọ́run ọba mo gbé wọn lọ́lá ju gbogbo ẹ̀yẹ ẹ̀dá tó kù àwọn mélòó la wá kàì èjì ó kọ àwọn mélòó bí 25 ẹgbù méjì àwọn méjì tó kú ọlọ́wọ́ adáàpọ̀ wọn láì mọ̀ yà nínú àlùkò hàn tàbí lè máa rán alẹ́ sí àwọn tó ní ìtumẹ̀ tàbí àti anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ó kú bàbá gbogbo wọn tàbí yìí anabuwa Adam alaihi wa sallam ẹ bá fi Adam ọ̀pọ̀ ó di mélòó ó di 19 ẹ bá bá anabuwa Muhammad ó di mélòó anabuwa Idris ó di mélòó anábíwá Hud ó di mélòó anábí Salih anábíwá Shu'aib Dhul-Kifli ó di mélòó twenty five àwọn àlùmọ́bí ọlọ́run sáàmù kùránì dákọ̀ wọn twenty five ni gbogbo wọn pátá mùsùlùmí ò gbọdọ̀ ṣàìsàgbọ́ sílẹ̀ kan nù gbogbo ìtàn sáàmù kùránì bá ti pàǹpà wọn ọgbọ̀dọ̀ nígbàgbọ́ sí i nígbà tí yàrá ní ẹ mo gba gbogbo ẹ̀ fún àmọ́ ẹ èmi ò gba yáyá gbọ́ ọdí kèfè nígbà tí jọ náà ọba àmọ́ kí ni ọba àmọ́ gbà rẹ̀ ipò táàgbé àwọn kèfè níjì láti ọdún jọ náà ẹ ìwọ ni mọ́mú mọ́sálásí kan ìwọ ni wòlíì kan ìwọ làbá àgbà bì kan ọwọ́ níbo ti nígbàgbọ́ tó ìwọ ọ̀gbà ìsápọ̀ ọ̀gbà jésù gbọ́ ìjọ náà kèfè níbi tọ́ ọba sọ ń gbangba àwọn mùsùlùmí ò gbọ́dọ̀ mọ́ sí òlẹ́yìn rẹ mọ́ bọ́ ọba sì kú wọn gbọ́dọ̀ sí ọdún bá ti kú mùsùlùmí yìí torí kọ́ ti di aláìgbàgbọ́ sọ́rọ̀ wọn gbogbo wọn láàánú fárẹ̀ kò bẹ́yìn na áhàdé mìíràn sọ́rọ̀ a gbọ́dọ̀ ti yàtọ̀ láàrin kódà ọlá sọ́lọ̀ bá tó fi rinlẹ̀ púpọ̀ kan nú wọn táà bá fi rinlẹ̀ bá nẹ́bì gbé dìde gbà jẹ ọ gbọ́dọ̀ yẹn dá fún lọ́lá

tá a gbé wà lẹ́gbàá ẹ̀ka àìsàn àti ìṣẹ̀lá mọ̀ sí báyìí mọ̀ rí báyìí mọ̀ jẹ báyìí mọ̀ jókòó dìde àgbà àdìsí rọrùn mọ̀ ìta mọ̀ lajú afọ́jú mọ̀ ta iṣẹ́ adidi mọ̀ òkú tó kú ó yá mọ̀ pé kó ti mọ̀ kó ti mọ̀ dìde lẹ̀ káwọn èèyàn láwọn ọ̀gá ọgbà kó sì ríà ṣé mọ́ ọ̀sọ́ jẹ́jẹ́ lálẹ́ ìkó sì mọ́ sọ fún wọn ìyẹn lẹ́jẹ̀ pẹ̀lú ọbẹ̀ ìwé kódà ọbẹ̀ náà

àwọn onímọ̀ wa ọ̀rọ̀ àbáyé wọn àwọn lẹ́nu yẹ àwọn kan ní aṣẹ́jú orúkọ mọ́mọ́ńdò náà lólu aláàlákọọ́lẹ̀ aláàlákọọ́lẹ̀ tó lóṣù mẹ́sàn-án ló ṣe lùgbà rẹ̀ àwọn onímọ̀ àwọn oníṣẹ́ fi ń lọ oṣù mẹ́jọ ni aláàlákọọ́lẹ̀ rẹ̀ amọ́tàbá ní àwọn jálùkùránì pàmítàn ìtàn àlùkùránì bó ti tàtọ́ bá ṣe bí ẹ̀yíṣà ní súrọ́tù mẹ́ríyàm ó ń jọ bí ìpéjọ́ tó ń lóyún ẹ̀yíṣà náà lọ bí ẹ̀yíṣà wọ́n lórí rẹ̀ láàárọ̀ ọlọ́sìn ó yá ojú náà ó yá àtọ̀ ó sì máa jẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kó máa ma ẹran tí egun máa wọnú ẹ̀ egun nìkó máa jẹ ìdá ó yẹ fẹ́ mi lára rẹ̀ ó yá ní máa rọ bí sì máa bí rẹ̀ náà gbogbo ń dáhùn yìí ìwọ ọkọ wá ní ẹ nítorí bá gbogbo táwọn kùránì bá sọ ń pa wọn lágbọ̀rọ̀ gbà gbogbo tọ́lọ̀ ń bá fẹ́rẹ̀ rẹ̀ fún wọn lágbọ̀rọ̀ fẹ́rẹ̀ rẹ̀ ìpadàbọ̀ jésù gbọ́dọ̀ tako tó bá fẹ́ gbọ́ ọlọ́run ọba rẹ̀ dáadáa kọ́ wá ní ẹ̀rìn òwúrò pé jésù padà wá mọ́ ẹni bá dọ́rú ẹ̀wò àbá ọlọ́pàá aṣọ ìlú wájú ọlọ́run agbọ́dọ̀ fi rìn lẹ̀ bọ́lọ́run ọba subhanahu wa ta'ala mo ṣe ti jésù padàbọ̀ ń padàbọ̀ náà alìmọ́nù pèrúsòlì ara tó kó sínú náà nù òjíṣẹ́ ọlọ́run ní gbogbo wọn wà láàrin fáwọn kò bẹ́yìn náà áhàdé ní ìrúsòlì àti níṣòwò pinya láàrin kankan ní gbogbo gbogbo wọn náà làjẹ́bí wa gbogbo wọn náà lòjíṣẹ́ ọlọ́run ọba wa àmọ́ ẹni tọ́lọ̀ ọ̀rọ̀ ti wá ní òfin tiẹ̀ lágbọ́dọ̀ máa tẹ̀lé ẹ̀rọ àkùnrin jẹ́ nu ẹnìkan gba nàìjíríà yìí ó ní ọbásanjọ́ ìṣe fọ́mà pẹ̀sìdẹ̀ntì wa nàìjíríà tó pọ́sibú tí ó kọ́ jẹ́ bẹ́ẹ̀ tí èèyàn kan lè ní múrítàlá kì í jẹ́ president wa ní nàìjíríà yóò kọ́ sí wù ó ti jẹ́ wọn ti di former president àpèjúwe àwọn ànábì ọlọ́run wa gba ìgbà yìí gbogbo wọn ọlọ́run ló rán wọn ọlọ́run ló ti wọ́n wálé ayé ọlọ́run ló ti gbèsè lé wọn lọ́wọ́ ìwọ mùsùlùmí gbogbo wọn náà lágbọ́dọ̀ wálé gbàgbọ́ ara àwọn ìgbàgbọ́ wa táà ní sáwọn ọlọ́run bákan náà nínú àwọn ìgbàgbọ́ wa táà gbọ́dọ̀ mọ́ ní sáwọn ànábì ọlọ́run àti àwọn òṣèlọ́nà ọba mọ́ ránṣẹ́ olúwàníwà máa àrùsáyíná ní kọ̀bìlíkà ilá ìdáyàlá nóòṣì ìrẹ́ ọlọ́run ìrẹ́ àdọ́bí ààrùn òjíṣẹ́ kan síwájú rẹ̀ ilá ìdáyàlá àbíkójẹ́ fáwọn ọkùnrin wọn òjíṣẹ́ ọlọ́run kò lè gbóbìnrin obìnrin kò sóbìnrin kankan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ sì nínú àwọn àdọ́bí ọlọ́run kò sóbìnrin láàrin wọn

tí màlẹ́kà bá sọ̀rọ̀ ìgbà tó lù wọ́n dà kọ̀ lẹ́nu alukur'an ti bí ìkọ̀ tọ́lọ́ wọn bá pè é gbogbo ọjọ́ tí mùsùlùmí ò bá pè é ti bí ìkọ̀ yìí náà ní káfí àgbọ̀dọ̀ pé láti ní ọ̀rọ̀ torí kọ́ lọ́wọ́ bá ti ní wàmá àrùsálínà mí kọ́ bìlítà ìjà rẹ̀ ọlọ́la àrẹ́yìn àti síwájú rẹ̀ ní àwọn òṣìṣẹ́ wa ayapa wọn fún nínú núṣì ilé yìí àwà ti wá àyẹran ní tí wọn min ahalil kúrọ̀ àwọn dáàbì rán kìí gbà àwọn ará abúlé làwọn ànábì ọlọ́run àìran oko ọlọ́ọ̀láwà àmẹ́bí ọlọ́ọ̀bá wà lójú wọn láàrù òkú kó máa di pé sábà ń jẹ́ bí ẹmọ ní àìsíjẹ̀ yóò mọ̀ wíjẹ̀ náà ẹmọ́gbàdé pé ìlú òkèlè ti wá ọlọ́ọ̀láwà táàmù àwọn tẹjọ ń gbé ní títì náà ni lórí ẹgbẹ́ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àárín gbogbo mẹ́ta ọlọ́wọ́ bá ti dé èyí jẹ́ bá pàtàn rẹ̀ kó padà lọ rẹ̀ ń gbé nú abúlé ẹ̀rí pé nú ìlú láti kọ́kọ́ gbé ìdílé àmọ́ bí ta lọ ìdíṣẹ́ nù torá àfẹ́kẹ́ sí àbùkù tẹ́ ẹ bí máa ń kà wọn ará abúlé tẹ́ ẹ bí máa ń kà wọn ará oko àfẹ́kẹ́ bí wọn. tẹ́ ẹ sọ àwọn ará oko gbogbo anáwọn ìbámu fà bùkù wọn báwa Yorùbá ti mọ́ fà bùkù wọn nílẹ̀ yorílẹ̀ lárúbáwá náà bọ́sí mọ́ fà bùkù wọn náà nù ẹni pé gbogbo lọ́dún wọn bá ní ẹ̀kú àtúnlé kan àròbí yún lẹ́bàá mẹ́ àrò wọn bá ní ìtumọ̀ àrọ̀ bí yóò ní pé àrọ̀ oko ó lè jẹ́ lágbáwá ó sì lè jẹ́ ó lè jẹ́ yorùbá lè jẹ́ tápá lè jẹ́ lórí ìlú sọ́wọ́ ànábì ọlọ́run fún ara abúlé àwọn ará ìlú àwọn ará inú ìgboro wọn náà wọn bá tó káàdà ní wọn tààrà ó ní máa sábà àtúntò ìyàtọ̀ wo ni wọ́n ń bẹ láàrin ànábì àti àrọ̀sùn gbogbo láì ǹjẹ́ yàtọ̀ ń bẹ láàrin ar-rasul wal-nabi àwọn àfa islam kọlọmọdé àgbẹ̀pẹ́ fún wa dáadáa ọlọ́mọdé àbára tí àwọn tó ti lọ́nu wọn àwọn tí wọ́n bẹ láyé ọlọ́mọdé àgbà tó mọ̀ jàǹfà nínú mímọ̀ wọn. anabi òjíṣẹ́ wọ́n já mọ̀ pé wọ́n jọra wọn ọ̀tọ̀ ni nàbíyù ọ̀tọ̀ ti ní rọ̀ṣúlù ìmọ̀ ń papọ̀ pẹ̀lú nínú àwọn ànábì ọlọ́run yóò jẹ́ náà bí yú yóò tún wá jẹ́ rọ̀súlù ìgbà míì ẹlòmíì nàbí yú nìkan ni ó jẹ́ kò ní jẹ́ rọ̀súlù amẹ́bí báyìí lè ti jẹ́ rọ̀súlù yóò jẹ́ nàbí tí wá níyàtọ̀ láàrin méjèèjì àwọn onímọ̀ wọ́n gbìyànjú púpọ̀ àbájá ní ìtawò bá sọ ni pé gbogbo táwọn afáàfin ti yàtọ̀ ló àárín àwọn méjèèjì pátá kò sí ìlú tó ń mórí wọ́pọ̀ nínú ìlú tó túmọ̀ sí pé ká fi ibẹ̀ ó lẹ̀ bọ́lọ́ wọn. àwọn onímọ̀ ọ̀bẹ sọ̀rọ̀ ńgbà mí wọ́n ní jẹ́rìí mìíràn láàrin méjèèjì ni pé pé nàbí yù òun lẹni tá a gbé wáàdí fún àárín ṣùgbọ́n àní kó sọ bẹ́ẹ̀ nìkan ara wà ní àmọ́ àní kó dédé mú àní ojúṣe rẹ̀ bẹ́ẹ̀ nìkan ó nìkan láàrín ọ̀nà màláìka jù méjì wọ́n wá ní rọ̀ sùúrù òun lẹ́ni tá a gbé wà yìí fún tá a wá ní kó máa sọ bí ó lẹ́ni tá a gbé fún ìjọba a gbé wà yìí fún a wá ní pé kó máa ṣiṣẹ́ rẹ̀ wọ́n ní yóò ní rọ̀ṣù amájẹ́rí ìfòǹpéyà yìí ó ní àwọn àyà kan dáadáa tó ń júwe fún wa pé ọ̀rọ̀ yóò rí inú àyà kan ní wàtám àrùsáná mínà bí yé ọlọ́run nàbí yé ẹni tó jẹ́ ànábì ànábì láti ọlọ́ọ̀lá àgbẹ̀gbẹ̀ ààrẹ iṣẹ́ ìlà awwalin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó wá sọ ibi ayà tàbí kàdúwárí olúwa ní inna anzalna tàwùrọ̀ ọlọ́ọ̀lá sọ tàwùrí kàkàlẹ̀ fi ha ìdánúwà náà àwọn ànábì ọlọ́run ní ìdánwà wọ́n mọ̀ fìdí ìdájọ́ sáwọn ànábì ọlọ́run ní àwọn èdè rọ̀ ṣúkù dágbégbà àmọ́ wọ́n mọ̀ tẹ̀dájọ́ àwọn àwọn ni wọ́n mọ̀ tẹ̀dájọ́ lé lórí alẹ́bínà asìlàmù gbogbo ẹnu torí báwọn ànábì ọlọ́run lórí ọlọ́run lóòjú ní kí wọ́n máa fi sílà kàtì lájọ́ wọn láti sọ wípé ọ̀rọ̀ lórí àwọn méjèèjì yìí ìyàtọ̀ wọn àwọn àbá àtúntò nǹkan náà àmọ́ gbogbo ẹ̀ náà pátá kò sí ìtò ni nàbí yóò ọ̀tọ̀ ni rọ̀súlù àmọ́ àti nàbí yù àti rọ̀súlù obìnrin ò lè wáyé lọ méjèèjì àwọn méjèèjì ó jẹ́ ọkùnrin eléyìí jẹ́ ọ̀kan àwọn ànábì ọlọ́run bá wá wí àwọn ànábì ọlọ́run àbí àwọn òṣìṣẹ́ ọlọ́run nígbàgbọ́ sí wọ́n wọn lọ wọ́n ti fi ìjọba wọ́n jura wọn lọ nínú àwọn twenty five tá a kà á mú àyà àwọn márùn-ún kan mẹ́nu wọn àwọn àbá àmọ́ tí wọ́n ní àwọn ulul azm kí láti wọ́n jẹ́ máa ulul azm àwọn wọ̀nyí ẹ̀sà ni wọ́n mú àwọn àtẹ́bí ọ̀rọ̀ àwọn márùn-ún kódà kọ́nà wọn bá tún máa ń fi wọ́n sọ̀rọ̀ ọlọ́wọ́ bá ti fọ́n ṣe rí dáadáa sọ́ba rọ ulul azm lè mi lọ àwọn ìwà làwọn ara wọn anabiwa muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn tó ń lò ájú ìlú wa anabiwa ibrahim alayhi salatu wa sallam anabiwa musa alayhi salatu wa sallam anabiwa nuh alayhi salatu wa sallam anabiwa isa alayhi salatu muhammad ibrahim musa nuh isa àwọn mara àwọn ìyá wọn kúlù làásù ipò tàwọn mara àwọn nú àwọn ànábì ọlọ́run ó ju ipò gbogbo àwọn ànábì ọlọ́run tó kù ló fi ẹsẹ̀ tó bá ti dọ́gbé ìyàtọ̀ ìyàmù tí ó rìn bá ti bọ́ sí àtàlẹ́ àwọn ọmọ rẹ̀ àwọn náà wákàtí tàbá lọ́dọ̀ ẹ̀mí mẹ́jì ìṣèjú mo ti dé àwọn adọ́dọ̀ àríṣọ́lá tó sọ̀rọ̀ òun olóògbé ò lè gbà wálẹ̀ torí pé òun ti sọ àwọn ọ̀rọ̀ kan láyé tó bojú jọ irọ́ àmọ́tò ìdírọ̀ àmótàbù tó wẹ́gẹ́ bí àtàbí ọ̀rọ̀ òun ò bá yín ẹni ẹkún lọ rí lẹ́nu alọ́dọ̀ núwọ̀n àríṣọ́lá

ìlànà àti pàtì garanga àti àmì ọmọdé àwọn tó kú sí náà èyí lẹ́tọ́ àti lọ́dún bá ọlọ́wọ́n bá sọ̀rọ̀ lọ́jọ́ sí ẹnu ọdún bá ìta akàndá nígbà tí ń tẹ́lẹ̀ ayé alọ́dọ̀ ìta aláráyé ń tẹ́lẹ̀ jésù lẹ́nu ànàjú tí ìta alẹ́ ìsàlá ìta ní èmi lọ́kẹ̀ èmi lè pé mo tá ti sọ mí ọlọ́run sọ mí kò sí táwọn sọ mí dà ti wá pè ní kejì ọlọ́run wá lọ wájú ọlọ́run títí bí lọ́wọ́ ẹ mọ̀jẹ̀ lọ́dọ̀ ànábì làwọn àwọn olùgbàjọ náà eré ìjọba tí a bàbá mú ni pé àwọn ànábì ọlọ́run ìṣe ọlọ́run gbogbo wọn náà máa ju àrùn lọ. sọ nínú àwọn ìjẹ̀kùn ọlọ́run tó wá bá wa lórí ilẹ̀ lákòókò yìí ọlọ́run bá ká àwọn ọjà tó ń gẹ̀yìn inú ayé wa ìtumọ̀ rẹ̀ ni pé lẹ́yìn rẹ̀ kò sáà lẹ́yìn àdẹ́gbẹ̀wà Muhammad sọlọ́wà kò sí kíni mọ́ kò sáà nàbì ní ìmọ̀ kò sí sójíṣẹ́ ní kò nàbì ọlọ́wọ́ bá kan mọ́ kò sì sí òjíṣẹ́ ní ìlànà àmàlà rẹ̀ tí wọ́n ní àwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo àwọn àbá àtàkì wá náà ẹni kan láwọn òṣìṣẹ́ ọlọ́lẹ̀ lọ́dọ̀ wọ bá rán jìbì ní ìkó yẹ ẹ̀bẹ̀ ṣiṣẹ́ àmọ́ àbúrò níwà ọlọ́run òfẹ́ nìkẹta ló kó yá abíọ́dé mọ́ lọ àwọn olùpèpè sójú ọ̀rọ̀ ọ̀nà tó gbà bó níwájú olùpèpè ni wọ́n fún èyí òṣìṣẹ́ ọlọ́run lẹ́yìn máa di pé àwọn àwà ìṣẹ̀jẹ́ ní bá lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run ó ti lè ti gẹ bá lọ́wọ́ àwọn olùwàlú ẹlẹ́ bá fún níwájú wà sílẹ̀ tẹ́ bá débẹ̀ sí ni yóò mọ̀ pé ẹ ẹ kódà tẹ́lẹ̀ mọ́ gbogbo ẹ̀ẹ́dà tó bá náà nígbó náà nítorí ṣe ìgbẹ́gbẹ́ láwọn ọmọlọ́gbọ́ ládùúgbò ẹ̀ ẹ̀ lè bá ẹ̀ lè bá bẹ́ẹ̀ lọ́wọ́ àbá ẹ̀ lè bá bẹ́ẹ̀ lọ́wọ́ ìmọ̀ keke tó sáà ní fẹ́ bá o ká gbọ́ yóò ní ká bá rú ẹ̀ lọ́wọ́ nínú ohun kò ní ká bá rú ẹ̀ lọ́wọ́ àbá àti àti ìrànwọ́ èèyàn àmọ́ la pé wọ́n ìjà níbi ọlọ́run náà ànábì ọlọ́run ọba kan ọlọ́run ọba kan ẹ̀ nípa ó dárú ọ̀rẹ́ báyìí ẹni ọba gbé sẹ́ni lọ́wọ́ ẹ̀rí káwọn àtọ́bí ọlọ́run gbogbo tó ń pọ̀ bára lé ẹ̀mí bá wọn jẹ ẹ̀mí bá wọn jọ sínú ẹ̀mí bá wọn jù lẹ́sí ẹ̀mí bá wọn jù lẹ́sẹ̀ síta ẹ̀mí bá wọn jù lẹ́sẹ̀ síta ẹ̀mí bá ẹ̀mí bá wọn jù lọ́mọ tẹ̀jẹ́ lẹ̀ láì sínú lọ́rùn lóru ẹ̀mí bá wọn jù gbogbo wà pálapàla àmọ́lẹ́mí fẹ́ mọ báwọn tó wọn láàbà kò tá ànábì mí lẹ́yìn rẹ̀ mọ́ bákan náà kò sí òṣìṣẹ́ mí lẹ́yìn rẹ̀ wàhálẹ̀ lórí pé kò tá ànábì mí lẹ́yìn rẹ̀ mọ́ kò tó jíṣẹ́ mí lẹ́yìn rẹ̀ mọ́ gbogbo ọmọ nìyẹn tí wọ́n bá ń bí láti jọta bá ti dé ànábì dìde tí ó fi di ọjọ́ tá a ayé rẹ̀ àdéhùn àtẹ́kọ̀ọ́ àwọn ọmọ olùgbàgbọ́ ní wọn àtàlẹ́jọ̀ọ́ kí lápẹ́ ń gbọ́n àlùmọ̀ àdẹ́wà Muhammad sọ̀rọ̀ mùsùlùmí àlùmọ̀ àdẹ́wà nàṣọ́ra àlùmọ̀ àdẹ́wà yẹ̀wúdí àlùmọ̀ àdẹ́wà ológbò ni ọmọ ìjọ àdẹ́wà sọ̀rọ̀ àmọ́ méjì wà lálùmọ̀ àdẹ́wà à ń pa àwọn kan ní ó mọ̀ tó dáa tí mo fi wọ́n jẹ̀ mọ́ ayọ̀ àwọn àkejì ni ó ń bàtò ìjà àbà kí ni mo gbé àníjẹ bá ti ń pọ̀ wá sí ìpò mímọ́ tẹmọ mú báyìí wá sí ìjà ní abábí náà láti ṣe àmì kí lápá àwọn kọ́kọ́ ó mọ́tú àwọn ẹlẹ́ẹ̀kejì ó mọ́tò ni mọ́tò dá wà ó ní gbogbo àwọn tó ṣe pé ọmọ ìjọ ànábì yóò làwọn Yẹhudi àwọn Nasara àwọn abọ́kíbọ̀ pẹ̀lú àwọn yìí ọmọ ìjọ àlẹ́bì mímọ́ àwọn wọn àti kíni wọn àdúgbàgbọ́ wọn ń bẹ lábẹ́ dáwà abẹ́ pàṣẹ ń pè wọn pé a òjíṣẹ́ ìgbẹ́gbọ̀dọ̀ tẹ̀lé àwọn àkejì ní ummatul ijaba òun làwọn tó jẹ pé ànábì dé ìsìláàmù dé wọ́n sì dúgbàgbọ́ wọ́n sì rò tó mú wa ó ń gbàgbé tó mú wa jama ìgbà àti ìta lọ́dún ìwé yìí ummatu da'wa ni wọ́n ní àbí ummatu ijaba ummatu ijaba nítorí bá a jẹ́ ìpè àdánwò àwọn ẹ wá rí gbogbo wa àti ummatu da'wa àti ummatu ijaba ẹ̀yìn ànábì wa muhammad sallallahu alaihi wasallam kò látòsí lọ́dún ìgbà ìgbà tábàdẹ́gbà lọ́dún ẹ̀yìn rẹ̀ láwà àwọn tí wọ́n bá wá nígbàgbọ́ sí àwọn yóò là nẹ́bí oko wà nílẹ̀ náà àwọn tí wọ́n bá ilé gbà nẹ́bí bọ́ àwọn yóò lè wọ́n jí àwọn ọ̀dọ́ ló jẹ́ pé àkókò àwọn ànẹ́bí kọ̀ọ̀kan tá a bá ti ń sọ ànẹ́bí mi lẹ̀ àbá ń sọ tíra ní ìkàlẹ̀ òfin inú tíra lára yẹ gbọdọ̀ máa tẹ̀lé àìtẹ̀lé àbùkù ni wọ́n kàn mí anábùwà Muhammad sọlá alóòlà nàbí gẹ̀yìn aṣọ kíra rẹ̀ fún àbá aṣọ kíra rẹ̀ kíra àbá aṣọ kárẹ̀ fún lálùkù hàn gbogbo ẹni tó bá kù láyé lèmi tó fẹ́ sin ẹ̀sìn ọlọ́run ẹni tó kù láyé lèmi tó fẹ́ sin ẹ̀sìn ọlọ́run kíra tó gbọdọ̀ mọ́ tẹ̀lé òun náà dà lùkù hàn tẹ̀lé kí ló fà ní pé gbogbo kíra tó síwájú ẹ̀ àkókò wọn ti lọ àwọn ànábì dáadìran wọ́n ti lọ tíra tó dígbẹ̀yìn àtànábì tó dígbẹ̀yìn lókù dára yìí bọ̀rọ̀ wọn tẹ̀lé ẹ̀jẹ̀ fún wa ní àpòjú ìwé tí ó jọ pé ìdílé wa nàìjíríà làwà ní ayélujára ní nàìjíríà kò ní láti ọ̀tà àti ní pírẹ́sidẹ́ntì láti ṣe 1960 fọ́nà láàbọ̀ òmìnira àbí tóbi díè ní ṣé president kan ní wùlù wa ni àbá ní àwọn president ọlọ́pàá òjọ̀kan àtọ̀rọ̀ oríṣiríṣi ni wọn nílẹ̀ ẹ̀sẹ̀ ní gbogbo yìí òfin ta là ń tẹ̀lé president Muhammadu Buhari habibullah ta'ala ọlọ́pàá wa tó ń sọ́dọ̀ kó bá a sábà tí ń dápọ̀ àwọn olórí amúṣàdúrà fún ìlànà àwọn aláàbòsùn torí lọ́rọ̀ bá ti dé kí wọ́n rí ìbò dáadáa ní àti ìlú gbà mí lẹ́yìn bá ti ń gbé wọn dé pé alẹ́ ayé ara wa là ń gbé dé pé torí bá ti orí orí orí wó gbàgbà lórí ìwú bá bá ìdẹ́nu ó dàgbù bẹ́ẹ̀ ni tó bá ti dàgbù bẹ́ẹ̀ ni àti ìlànà ìdíyà rẹ̀ lẹ́yìn tí àwọn olórí amúṣàdúrà president muhammadu buhari ẹ jẹ́ kí wá mú nǹkan kan wá nínú nítorí pọ́tọ̀ ìlú tẹ̀lé lókè ẹ jẹ́ àwọn epo tamara ní police station palita lẹ́nu ìlú lára one forty five naira former president wa goodluck jonathan ebele àbí dr goodluck jonathan èló ni ó fẹ́ kó lẹ̀ tá a 86 naira 50 kobo 86 naira kilo 50 kobo ǹjẹ́ nìkan tó bẹ́ẹ̀ lẹ́nu ní nàìjíríà tó kó wá lọ lépo kó wá ní ẹsẹ̀ kó 10 litre síbẹ̀ àwọn àsìkò 10 litre tán kó wá pa 865 naira ó ti kò lé wọn lọ́wọ́ lépo ṣe èèyàn lè jẹ́ kó tó bá fún yín báyìí president Goodluck Jonathan tó lọ iye tó ní káàmà rẹ kó nù sílẹ̀ lọ́wọ́ àyè ò ti lọ ìmí ìdẹ́kí ni àpèjúwe àwọn ànábì ọlọ́run àpèjúwe kí ni jama àwọn ànábì ọlọ́run táàbù mẹ́bì kan bá ti lọ àti tíra tó gbé wá o àti gbogbo tó bá fi lọ́lẹ̀ o ká a bá iye ti sọ tíra míì kalẹ̀

ìdí nìyẹn mùsùlùmí òdodo ọlọ́pàá tẹ̀sẹ̀ wa nílò ojú ojú ọ̀nà ọlọ́run la wà ẹ má jẹ́ àjẹ́ ẹ má jẹ́ àmọ́ ọ̀wọ̀ fún ẹ má jẹ́ àmọ́ ọ̀wọ̀ fún ẹ̀jẹ̀ àdúgbò yìí ẹ wáyé àwọn ànájọ́ ọlọ́run ẹgbẹ́ bí sáà fún ìdẹ̀kùn ara wa látara tọ́lá ilé ti pè kọ́ nírọ́ gbogbo wọn lọ pè nírọ́ tọ́ bá ṣe kí ni jọmọ́ tọ́ bá ti fi ẹyọ kan báyìí lọ́nu gbogbo wọn náà lọ́pọ̀ yọ ibi kọ́ mọ́ yóò alùpùpù ọlọ́wọ́ bá sọ nìkan pé káàdà bá kọ́ òun ló ń ṣe nílé mo sẹ́lẹ̀ ọlọ́wọ́ láwọn ọ̀dọ́ ní ha wọ́n pe gbogbo òjíṣẹ́ ìjọ ọlọ́run nírọ́ bẹ́ẹ̀ sì ha nìkan lára bí wọn ó nìkan náà pè nírọ́ ìtumọ̀ rẹ̀ ní pé ní ẹ báyìí ṣe ti pè kán mọ́ wọn nírọ́ gbogbo olúwadé kazabati áàdù nínú mùsùlùmí ọlọ́láwọn ọ̀dọ́ áàdì wọ́n pa àwọn àjọ́sí ọlọ́run ọlọ́sìn ní kazabati sàmúdù nínú mùsùlùmí ọlọ́láwọn ọ̀dọ́ sábúdáwá wọ́n pa àwọn òjíṣẹ́ ìyọ́rọ̀ ọ̀bá lọ olúwadé kazabati kọ́ọ̀mù lóòdì nínú mùsùlùmí ọlọ́láwọn ọ̀dọ́ lóòdì wọ́n pa àwọn ànábì ìyọ́rọ̀ ọ̀bá lọ kazabati ashabul ayyuka nínú mùsùlùmí gbogbo àwọn bá tọ́bá tí wá pẹ̀yọ ọ̀kan onírọ́ ọlọ́bẹ̀ kan jẹrẹ aláìjẹ̀ tó wá bẹ́ẹ̀ bá ti gbẹ̀yọ ọ̀kan gbọ́ gbogbo wọlé ìgbàgbọ́ ìdí ìrẹ́lá fi ń tẹnu mọ́ ìrẹ́ mùsùlùmí má da ìsìláàmù mọ́ra rẹ lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó kù má ní kò níra rẹ má ní ẹ́kẹ́ẹ̀kì tó kí kiri fún ìdá àrẹ sọlá tó sọlá òjijì ọlọ́dà lọ́dún ọlọ́ni gbogbo ọ̀tọ̀ lùkùrá ní ìjìbá bá bí láti bí èrò

kò ní ìyá kò ní bàbá tálẹ́ ní náà anábíwá adam alayhi salatu kò ní ìyá kò sì ní bàbá bá a ti lọ́kọ̀ ìwà rẹ̀ ó sì dẹ́lò mi ó ní dáadáa tí wọ́n ti gbé ìwọ ọ̀ ní ìyá ẹ̀ sì ní bàbá àwọn wo ni yóò èmi àti yín náà a ní ìyá a ó sì jẹ́ dákan náà bàbá ló ní kò níyà tàbí Hawa torí gbára Ádámù láti yọ Hawa so ó jáde lára akọni àmọ́ kò ní àpẹẹrẹ kankan látọ̀dọ̀ àmọ̀tòrò náà àkọ́kọ́ àwọn owó àpẹẹrẹ ìṣèlú wà lọ́wọ́ ó kù kẹrin nígbà náà ti dẹni tó ní tí ò ní ìyá tó ní bàbá ó tún wá jẹ́ ní ṣe pé ara ààrin láti ara kó ní bàbá àbúkò ní kí kò níyà ó wá pé ọ̀kan tí ó gbọdọ̀ níyà tí ò ní ní bàbá ọlọ́wà máa nẹ́bí ọlọ́wà ní ilé ìdílù ọ̀sánà èèmọ̀ ní láti rẹ̀ èèmọ̀ ní ọ̀nà lóyún ọ̀nà èèmọ̀ ní ló jẹ́ sí ọ̀nà tí ó fi ó láyé sọ pé ìsà ní èkú ọlọ́wọ́ ọba gbé lọ ọba a sì ń padà ilẹ̀ yóò wá orí ilẹ̀ yí padà kéèdì ìdẹ́gbẹ́yàn kó lórí ẹ̀wọ́ yóò kalẹ̀ láti mọ́mọ̀ yóò sọ pàtàkì anábìnrin ẹ máa rí tí omi ó máa sàn lára ẹyíká bí ìgbà téèyàn dẹ̀sẹ̀ jáde ń gbàdúrà irú aṣọ wo ni ó wọ anábì tún describe rẹ̀ fún wa àkókò wo ni ó sọ̀ kalẹ̀ anábì tún describe rẹ̀ fún wa ìmọ̀sáláṣí ibo ni ó sọ̀ kalẹ̀ sí anábì describe rẹ̀ fún wa kódà anábì ní àdúrà ni wọn lẹ́yìn wọ́n ṣe káàmọ̀ sẹ́ni ẹ̀yíká òdìdé ìmáàmù màálí yóò fẹ́ sátẹ́yìn fún ẹ̀yíká ẹ̀yíká ó sọ fún pé ìwọ náà ṣe káàmọ̀ fún ìwọ náà ní kọ̀ọ̀kì rẹ̀ lọ́jọ́ tí ọ̀rọ̀ ìgbà tó ń padà bọ̀ ẹgbẹ́ ìjẹ́ kí ìlú kẹ́kọ̀ọ́ wà lẹ̀ lára àgbàkọ́ta bọ̀ rẹ̀ níláwọ̀ ìṣọ́nà abẹ́lú ọ̀rọ̀ ìjọ ọ̀tàrà ìjọ kọ́lọ́mọdé àpárí àdúgbò àgbẹ̀wò ojú ilé wa àwọn òṣìṣẹ́ ọlọ́run orígun kan ni wọ́n nínú ìgbàgbọ́ ibi tá a ti ń bọ̀ náà lè àdé kánúbọ̀ àwọn Muhammadu sallallahu alaihi wasallam tọ́tù bí lọ́ọ̀rù bá a ti ń bọ̀ náà قال أنؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر. wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àti lẹ́yìn pé kí ni ìgbàgbọ́ ànábìwá ka ológun mẹ́fà torí pé ẹlẹ́kẹ̀ẹ́ la ló àti ìmáàmù ìgbà tó ká nígbà tó wọ́n kútu nìyí ká nígbàgbọ́ sáwọn ìdíra ọlọ́run látàlàyé rẹ̀ kọjá ó wá kú wàrú òṣèlú òun náà látàlàyé rẹ̀ mí ó di orígun mẹ́rin ó wá kọ nínú mélòó náà jọmọ́ méjì pẹ̀lú yóò lé ààbò ìnígbàgbọ́ sí ọjọ́ ìgbéjà àti ara níjọba àti ìyáàbò ọ̀rọ̀ ní ìtẹ́lá bẹ̀rẹ̀ fún ìṣàlọ́ àwọn láti lé òun lọ́wọ́ ìjọba kátó wá parí níbi wàlẹ̀ ìmánu pẹ̀lú kádà àti kádà kádà kí ni kádà náà kí làwọn ẹ̀kọ́ so mọ́ kádàrá kí ló rọ̀ mọ́ ẹ̀bí ìgbè lè sáwọn ọmọ sáfẹ́ wọn láyé ìgbà rẹ̀ àbí ìlú àti mẹ́rin bá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n ní àwọn àti ìkọlọ̀ sí ìgbà mọ́tàmán wà á lọ sọ lọ sọ́dọ̀ tó sáwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìṣàlọ́ náà láti ìgbà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Thank you.